وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين الكرام والمستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أرجوكم الله الله أبا ọpẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ òun náà ni ọlọ́wọ́ bá tí a dúpẹ́ fún àtọ́rà lékèjì ọlọ́wọ́ bá àti àánú ọlọ́wọ́ bá àti ìrìnàjò ọlọ́wọ́ bá wọn àtíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam àti ọ̀rọ̀lẹ́ annabi sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olùjọ́sìn fún ọlọ́ọ̀bá pẹ̀lú ìlànà Nabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbọ́dọ̀ ìyáàmà eléyìí tí a ń fi àgbéyẹ̀wò rẹ̀ lọ òun náà ni ọ̀rọ̀ nípa àtàtọ́wókó ọ̀sùn bíyà الذكر الصوفي في ضوء الشريحة المطهرة المقدسة ìròrí àwọn onítúbí àti wípé kí ni a ń pè ní ìrìn ojú ọ̀nà Súfí gàgà kí ni àgbọ́yé ìdáǹpè ní Súfí eléyìí tí a ń fi àgbéyẹ̀wò lọ nìyẹn ọ̀rọ̀ tí a wá ń bá lọ ní abẹ́ agbárin yìí òun náà ni ìrújú tí àwọn onísúfí wọ́n tọ́kàkiri nípa ọ̀rọ̀ tí Sheikhul Islam Ibn tí wọ́n sọ nípa àwọn onítúbí nínú Majmu'ul Fatawa òun ni a ń bá lọ láti àná tí a ká tí a gbé ọ̀rọ̀ náà ní àti pìlẹ̀ láti lè jẹ́ kí a ní àgbọ́yé tí ó kún rẹ́rẹ́ nípa nǹkan tí Sheikhul Islam Ibn Taymiyyah alayhi rahmatullah tí wọ́n ń sọ nípa àwọn onítúbí torí pé àtàlàyé lánàá wípé odidi mujalladu ẹyọ kan odidi volume kan ni sheikhul islam ibn taymiyata alayhi rahmatullah ni wọ́n fi sọ̀rọ̀ nípa àwọn onítúbí nínú majmu' al-fatawa wọ́n lo odidi mujalladu ẹlẹ́kọ̀ọ́kànlá volume 11 nínú majmu' al-fatawa orí wọ́n fi sọ̀rọ̀ nípa àwọn tí a ń pè ní àwọn onítúbí ẹni wá yọ àyọkà ọyọ àyọkà nínú majmu' al-fatawa yìí láti lè sọ pé àwọn oníṣúfí ń kọ́ o a Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala ó sọ dáadáa nípa wọn àwọn gbé ọ̀rọ̀ náà látẹ́yìn kó lè bá yé gbogbo àwọn èèyàn tí wọ́n tẹ́tí gbọ́ wa nǹkan tí Sheikhul Islam Ibn Taymiyyah alayhi rahmatullah alayhi rahmatullah barakatu tó ń sọ nípa àwọn onítúbí eléyìí sì ní ìṣe sí àwọn tí wọ́n jẹ́ òpùrọ́ àwọn atanijẹ nìyẹn a wọ́n máa ń ṣe tẹ̀lbí wọ́n máa ń da ọ̀rọ̀ rú mọ́ àwọn èèyàn lójú wọ́n máa lú ọ̀rọ̀ papọ̀ fún àwọn èèyàn nítorí àti pèpè sí ọ̀nànà wa ìlébà lọ́fà ló jẹ́ pé láti lè tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí a ń láti ṣàlàyé nǹkan tí ṣékùn islam ní tẹ́bí àsọ nípa àwọn oníṣòbí níwọ̀n bá ṣókí kátó pẹ̀lú ju káwọ́kọ́ sọ ìrújú àti títúkà nínú mẹjọ ìgbàtàwà náà a ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lánàá àwọn wo ni ìrètè ní agbálérò pẹ̀lú àwọn oníṣòbí tó sọ̀rọ̀ nípa wọn wípé òun sọ̀rọ̀ nípa ìpìlẹ̀ ibi tí orúkọ yìí ti dìde ló ń sọ kìí ṣe àwọn tí wọ́n lo àkídà yìí òun lòun sàlàyé kìí ṣe àwọn tí wọ́n sátábẹ́ orúkọ yìí láti gbé àkídà burúkú kan jáde nínú Islam òun lòun sọ kìí ṣe àwọn tí ń sọ nìyẹn òun sọ ìpìlẹ̀ ibi tó kọ ẹ ti jáde pé ó kọ yìí jáde láti ara àwọn ará Basra àwọn ará Basra tó jẹ́ sí pé wọ́n gbajúmọ̀ pẹ̀lú az-zuhdu wal-ibada ìrí ayé sá àti ìgbájúmọ́ ìsẹ̀lọ́ọ̀ba látara ìráyé sá wọn yìí wọ́n bá débi pé wọ́n máa wọ aṣọ tí wọ́n ti látara irun ẹran aṣọ tí ó nípọn tí wọ́n ti látara irun ẹran ni wọ́n máa ń wọ̀ nítorí pé aṣọ yìí ti wá jẹ́ aṣọ tí wọ́n ń wọ̀ nítorí pé wọ́n jẹ́ àpẹẹrẹ bí wọ́n yẹpẹrẹ ayé àwọn èèyàn wá ń pè wọ́n ní sófí ẹni tí ń wọ aṣọ tí wọ́n ti látara àrùn ẹran àwọn èyí wọn ní àkídà burúkú eléyìí tí àwọn tí wọ́n padà ń lo orúkọ yìí padà ń gbé jáde yìí àwọn èèyàn kẹ́ ti padà ká sí abẹ́ orúkọ yìí wàlúù sọ́sọ́lọ́ bàtà tó yẹ pé àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n ń pè lórúkọ yìí àwọn nǹkan tí àwọn ò gbé sí abẹ́ orúkọ yẹn àbí àwọn nǹkan tí wọ́n gbájúmọ̀ pẹ̀lú àwọn nǹkan tí wọ́n kì àwọn èèyàn kan ti sábẹ́ wọ abẹ́ ukọ̀ yìí láwọn aláburú èèyàn àwọn alákìdà burúkú àwọn tákìdà wọn ò dá àwọn tí ìbáadà wọn ò dá wọ́n sábẹ́ wọ abẹ́ orúkọ yìí àwọn gangan náà gbajúmọ̀ pẹ̀lú orúkọ yìí àwọn ẹni láwọn ará bá sọ́rọ́ta wí tánú gbajúmọ̀ pẹ̀lú ìbádà àti zúúdù yìí wọ́n pẹ̀lú àwọn bẹ́ẹ̀rí kí wọ́n sàlàyé lánàá nígbà tí mo ṣe ní àwọn sàlàyé pé látara aṣọ tí wọ́n máa ń wọ̀ láwọn èèyàn fi ń pè wọ́n ní orúkọ yẹn nítorí pé wọ́n wọ aṣọ yẹn wọ́n pè wọ́n lórúkọ yẹn tó fọ́n wọ aṣọ tí wọ́n ti látara wọn so àwọn èèyàn tó wá wọnú kọ̀tọ̀ríkọ̀ yìí àwọn èèyàn tó wá wọnú orúkọ yìí gẹ́gẹ́ làwọn ń sàlàyé kìí sàwọn ẹni ìfìlẹ̀ fẹ́ pé àwọn òfin ẹ̀sọ́ra wọn ló kọ nítorí ìṣesí tí wọ́n máa ń ṣe nítorí aṣọ tó ń wọ̀ làwọn èèyàn fi ń pè wọ́n bẹ́ẹ̀ pé wọ́n ní àfídà kan kìí sàwọn ẹ̀là bá ń sọ táwọn ilé túbí bá bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ ayé nípa pé túbí dà wọ́n wà lọ́mọ múrù àwọn yìí wá ẹ̀yin ò ní sọ̀rọ̀ nípa Ahmadu Tijani ẹ̀yin ò ní sọ̀rọ̀ nípa Ibrahim Niyaz àbí tọ̀rí kọ̀wọ́ kẹ́yìn rìn ni ẹwà lọ́mọ máwọn èèyàn ìbòrìtẹ́bí àwọn abáde tábà lọ́wọ́ page 17 lábáde lánàá ní mùjáládù ẹlẹ́ẹ̀kọ̀kan látàásọ ẹni page 17 ó ní wàlẹ̀ ajli ma wákọ̀ àti kẹfìrì minhum minal ijtihadi wa tanazu'i fihi wọ́n nítorí nǹkan tí ó ń tẹ̀lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn táwí nínú ìgbìyànjú àti mọ́ ṣe fáǹfà lórí ìṣègbìyànjú sórí ẹ̀sìn pé èmi mo ṣe mí ni màá ṣáájú rẹ ìwọ náà ṣáájú mi màá gbáwájú ìwọ náà gbáwájú níbi ìgbìyànjú sójú ọ̀nà Ọlọ́run Ọba ní àwọn ìgbìyànjú tó lẹ́rìí nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfàǹfà bẹ́ẹ̀ àti àwọn ìgbìyànjú tó tẹ̀lé látọ̀dọ̀ wọn tànà za ẹ̀nà tó fi kọ̀rí ìhì àwọn èèyàn wá ti fàǹfà nípa kọ̀rí ikú wọn àwọn èèyàn wá ti fàǹfà àwọn èèyàn wá ojú oríṣiríṣi wọ́n ti wò wọ́n fọ́tọ̀ ìfàtún zammat àtúfíyàtà wàtàtọ́wò wàríkùsàlám àwọn tọ́ífà kan àwọn ikọ̀ kan náà àwọn èèyàn nínú àwọn olùmọ̀ zammat àtúfíyàtà wàtàtọ́wò wọ́n bẹnu àtẹ́ wọ́n bú ìdánpè ní sòfíyà àti tàtọ́wò wọ́n bú wọ́n bẹnu àtẹ́ lù pé ìlànà tí ò dáa ni wàkọ́ọ̀lù àfọwà Sheikhul Islam Ibn Taymiyyah àtọ́kọ́ wọ́n sọ yí pé إنهم مبتدعون خارجون عن السنة وأني بدعني وأنا تجد يكون سنة أو طائفة كصبعين فإنهم مبتدعون خارجون عن السنة وأني بدعني وجاء أنا تجد يكون سنة ونقل عن طائفة من الأئمة في ذلك من الكلام ما هو معروف وتبعهم على ذلك طوائف من أهل الفقه والكلام wọ́n gbé ọ̀rọ̀ yìí wá láti ọ̀dọ̀ apá kan nínú àwọn àyíma àwọn atíwájú ẹ̀sìn wọ́n ti gbé àwọn ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ wọn àwọn ọ̀rọ̀ tó gbajúmọ̀ tí a mọ̀ tí wọ́n sọ nípa wọn yìí wọ́n ní àwọn apá kan nínú àwọn olùmọ̀ nípa fíkíù àti kàláàmù wọ́n tẹ̀lé wọn lórí ọ̀rọ̀ yìí àwọn tó ìfà kan nìyẹn wọ́n ní wakọ̀ ifatun gọ́lá fíhì àwọn ikọ̀ míì àwọn ẹlòmíì wá sí àtẹ́jù nípa àwọn onítúfì yìí wàdáàwò annahum afdalul khalq wa akmaluhum ba'da al-anbiya wọ́n ní wọ́n wá pé àpè mọ́ra wípé àwọn onítúfì yìí ni wọ́n dáa jù nínú àwọn ẹ̀dá àwọn ni wọ́n lóore jù nínú àwọn ẹ̀dá àwọn náà ti pẹ́ jùlọ lẹ́yìn àwọn ànábì ọlọ́ọ̀bá wọ́n ni wàkílà pọ́rọ̀ fẹ́ yí hādhihi al-umūr zamimun wọ́n ni àti kéníkejì ọ̀rọ̀ tí wọ́n sọ nípa àlámọ̀rí wọ́n lọ́rọ̀ tí ò dáni méjèèjì wọ́n sawāb ibi ibi tí ẹbí tẹ́ni wá kàrí ibi tẹ́ni táwọn wí kà yìí wàsọ̀wà ṣékùn islam wá ní eléyìí tó correct eléyìí tó ṣe déédé eléyìí tó dúró déédé jùlọ ní ọ̀rọ̀ annahum mujtahidun o ní pé olùgbìyànjú ni wọ́n bí tọ́kànù annahum mujtahiduna fi ta'atillah wọ́n jẹ́ olùgbìyànjú nínú ma tẹ̀lé àti ọlọ́run olùgbìyànjú ni wọ́n nínú ma tẹ̀lé àti ọlọ́ọ̀bá a wà gbé ẹwà rí kàtínú tèmi à ń sọ clearly every two picture kàtínú tèmi à ń sọ láìpẹ́ yìí pété àwọn eléyìí báyìí ló ń bá wí àbá àwọn ẹni ànáta sọ wípé wọn ní tọ̀rí kọ̀kan tí wọ́n ń rìn tí wọ́n ń rìn tán fi ń ṣe túfì wọn wọn ní tọ̀rí kọ̀kan wọn ti pé àwọn bẹ́ẹ̀ àwọn èèyàn ló pè wọ́n bẹ́ẹ̀ nítorí aṣọ tí wọ́n máa ń wọ̀ nítorí àdésáfáyé aṣọ onírun ká máa ń wọ̀ àwọn ọmọ ìyá mọ̀ ọ́ pẹ̀lú pé wọ́n máa ń sin lọ́wọ́ ọba ní ìsin náà tó lẹ́rìí wà sì máa ti zíhùdù wọ́n á máa wọ aṣọ tó nírun làwọn èèyàn ni níbùdó tẹ́mi à ń bá wí ni pé àwọn wọ̀nyí o yí pé olùgbìyànjú ni wọ́n nínú ìbáadà nínú ìtẹ̀lé tọ́lọ́wọ́ ọba àbí àwọn tó yẹ́ sí pé wọ́n ń tẹ̀lé tọ̀rí kọ̀ yìí a mọ̀ ìyàtọ̀ nínú kẹfí ìsinmi àtọ́lá ìpẹ́ insha Allah

olùgbìyànjú ni wọ́n nínú lànà ahmedu tijani kéde nínú lànà tàmẹ́dì sallallahu alaihi wasallam olùgbìyànjú ni wọ́n nínú lànà abdul qadir al-jilani kéde olùgbìyànjú nínú lànà sunna nabi sallallahu alaihi wasallam now kama ijtahada ghayruhum min ahli ta'ati llahi ẹni yẹ bó jẹ́ pé àwọn ẹlòmíì náà tó yàtọ̀ sí wọn náà ẹgbẹ́ báwọn náà ti gbìyànjú nínú àwọn tó tẹ̀lé sọlọ́ọ̀ba

ní ìbámu sí ìgbìyànjú rẹ̀ tó te sínú ẹ̀sìn wà fi yí múlùmọ̀ kọ̀tẹ́fìdù ó ti ń bẹ́nu wa tó jẹ́ ìyọjọ́ àárín gọ̀gàn kọ̀gbáwájú bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́yìn kọ̀gbáwájú bẹ́ẹ̀ ni kọ̀gbẹ́yìn nínú ìgbìyànjú alẹ́bí wà mí alìlẹ̀mí òun náà nínú àwọn ìjọ apá ọ̀tún lọ́wà bí ṣe ń kà tí ń dùn mọ́ nínú nìyẹn náà ó fẹ́ tọ́dá kò sì fẹ́ ti ń tọ́dá àwúzẹ̀lì lọ́fẹ́ ń tọ́dá wọ́n ni wà fi kúlì mìnà sinifẹ́ ní wọ́n ní ẹnikẹ́jì nínú àwọn ẹ̀wọ̀n ìran méjèèjì sáàkà yìí ma ń kọ̀rì ẹ̀ṣẹ́ ìdù ọ́n bẹ nínú wọn ẹni tí ó ma gbìyànjú fàyókùsí tí ó sì sàìsẹ́ mi gbìyànjú rẹ̀ tí ó ma gbìyànjú tí ó wà ṣe mistake wàfíhì man a níbù fàyàtúbù àwòláyàtù ó ti bẹnu wọn tí ó máa ṣẹ̀ tí ó wà túbá àbí kò ní túbá yẹn ni pé kò sí máa nínú wọn kò sẹ́ni tí ò rẹ̀ tó kọjá àṣìṣe nínú wọn nínú àwọn tá ń wí yìí tán jẹ́ ní rẹ̀ yìí wọ́n bẹnu wọn tí pé ìgbìyànjú ní wọn tí ó máa tí ó máa túbá àbí kò ní túbá wà mílẹ̀ mọ̀tẹ́sìbìnà iléyìn nínú àwọn tó wá ń jẹ́ orúkọ wọn tí wọ́n fira wọn ti sí àwọn ẹni àná yìí àwọn wọ̀nyí gan ni wàhálà ẹwà máa wọ́n tí mọ̀ tẹ́sì àwọn táwa wí gan nù àwọn tí ń lo orúkọ ẹjọ́ dandan àwọn tí ń lo orúkọ àwọn tí ò sọra wọn lórúkọ àwọn tí ń lo orúkọ àwọn tí ò sọra wọn ní orúkọ ẹjọ́ dandan gbàgbé kalẹ̀ mí yẹn wọ́n ní àwọn táwọn ń wù yìí wa minal muntasibina ilayhi man huwa zalimun li nafsihi nínú àwọn tí ń tẹ̀lé wọn tó ń fara wọn ti sọ́dọ̀ àwọn wọ̀nyí àwọn tí ń sábò sí lẹ́mí ara wọn bẹnu wọn aasin li rabbihi ẹni tí ń sẹ lọ́wọ́ bá wa qad intasaba ilayhim tawaifun min alil bidai wa zandako wọ́n ní àwọn ikọ̀ kan àwọn ìjọ kan ní àwọn oníbídíà àwọn zandako tí wọ́n lẹ́sìn sí àwọn kèfèrí wọ́n ti fira wọn ti sọ́dọ̀ àwọn yìí walakin inda al-muhaqqiqina min ahli at-tasawwuf laysu minhum nígbà ó wà síbí ó nínú àmọ́lọ́dọ̀ àwọn tán máa kíkọ̀ ibùdó tẹ́bí àwọn tán máa kíkọ̀ àwọn tán máa kíkọ̀ kọ́ àwọn tán máa bá tì nínú walakin inda al-muhaqqiqina min ahli at-tasawwuf àmọ́lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ ẹni pàápàá ẹ́ lẹ́yìntù minhum àwọn táwọn wúyò sí lára wọn kalhallaj masalan onígẹ́bí irú hallaj fún bí àpẹẹrẹ kò tí inú àwọn táwọn wí hallaj ẹ wọn lẹ́yìn tí ń tẹ̀lé o ní ahmadu Tijani tẹ̀lé lánà ni a padà ká lónìí yìí sọ pé pẹ̀lú ni ṣùgbọ́n àti wá rí báyìí wípé àfikà mọ́mọ́ báyìí kátẹ̀tẹ̀ mọ́mọ́ kó lè hàn táwọn èèyàn àwọn wo ni àwọn tá ń pè ní súfí ẹnìkan ò ní ṣe súfí lásìkò tá wà yìí àbíkọ́ tátà bẹ́ẹ̀ àbíkọ́ jí mọ́ kọjẹ́ Tìjàní yù àbíkọ́ jẹ́ Kọ̀dìrí yù àbíkọ́ jẹ́ Jàfàrí yù àbíkọ́jẹ́ ṣàbìlì yù kìí ṣàbìlì ti bíbí o kọjẹ́ ṣàbìlì yù àbíkọ́jẹ́ nàkṣìbàndì yù àbíkọ́jẹ́ rùfà yù ká àbábẹ́lé tàkàbàndì yù ṣẹ̀dí ẹ̀mí gbọ́n yẹjú ọ̀wá náà àrùtí yù náà wà àbíkọ́jẹ́rú àwọn táwí yìí pé mò ń ṣe ṣúfì mi ọ̀wá rí lànà wọn ọ̀ntara rẹ̀ ni ò ní ṣúfì tí rò ọba ní jíbi jẹ́ orin lànà àwọn ẹni àná táwọn ìyà wọn ti àwọn bí aláàjì wọ́n ní aláàjì fàínà akọrọmọṣẹ́ yìí kọ̀rí àǹkarúhù àkọrọjúhù ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà olùmọ̀ nínú tọ̀ríkù yìí wọ́n tako aláàjì ẹ̀yìn ẹ̀bọ́sí lóde ní aláàjì yẹn bú ni tágbọ́ tí èèyàn bá sí inú àwọn ọmọ lẹ́yìn halal ẹbọ́ tó rí rédíò sọ̀rọ̀ nípa halal jìnà ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ ní bẹ́ẹ̀ bá sílé bá ti fóun lọ̀gá yín wọ́n ní ọ̀rọ̀jú wà ní tọ̀rí wọ́n jọ jáde fóònù tọ̀rí fún yẹn kò sínú tọ̀rí fún yẹn aláàjìká sọ yẹn bàbá lọ́kùnrin kò kí ọkùnrin tí máa ń sọ̀sọ́ kúsọ yẹn wọ́n ní bẹ́ẹ̀ náà ni mislu aljunaid ibn muhammad tajidu ta'ifa wa ghayruhu wọ́n ní àti irú bí junaid yẹn junaid ibn muhammad tó jẹ́ tajidu ta'ifa yìí tó jẹ́ olórí àwọn ta'ifa yìí àtàwọn mí tó látọ̀ sí kama zakara zalika al-sheikh abu abdurrahman as-sulami wọ́n gẹ́gẹ́ bí al-sheikh abu abdurrahman as-sulami tọkọtọba tọ̀bàkọ́tù sòfíyà tí mo ti kà sí iwájú rí yẹn ẹgbẹ́ bóyá ṣàlàyé òun yọ gbogbo àwọn eléyìí fóònù àwọn oláwọn eléyìí àwọn eléyìí àwọn zanadikọ̀ ni wọ́n àwọn zanadikọ̀ àwọn tèèsì orí làwọn eléyìí ọyọ wọn jáde straight away ìbìnrin tẹ́bí ara ní wọ́n o wọ́n ni wàdàkárọ̀ wùl hafizu أبو بكر الخطيب في تاريخ بغداد الخطيب البغدادي أبو بكر أب... الحافظ أبو بكر الخطيب البغدادي من تاريخ بغداد ولا هنا منشأ رأيي فهذا أصل التصوف شيخ الإسلام ní eléyìí báyìí ní ìpìlẹ̀ tasawuf فهذا أصل التصوف eléyìí ní ìpìlẹ̀ التصوف dípìlẹ̀ wọn ṣe rí nìyẹn Ibn Taymiyyah àwọn ń kọ̀ntínú ọ̀rọ̀ yẹn lọ Ibn Taymiyyah àwọn ń kọ̀ntínú ọ̀rọ̀ yẹn lọ débi tí Ibn Taymiyyah àti wọ́n ń sọ̀rọ̀ nípa wípé Ibn Taymiyyah pé àwọn ní dífísọ̀rẹ̀ mẹ́ta ó ní thumma innahu ba'da dhalika tasha'aba wa tanawwa'a ó ní lẹ́yìn àwọn lẹ́yìn ìpìlẹ̀ tá ń sọ yìí tasha'aba tún fi wa tanawwa'a wọ́n pín sí oníranran wa àtúfíyàtù sàlátàtà àtúnáàfin wọ́n ní súfí wá di ìpín mẹ́ta wọ́n padà ya sọ́nà mẹ́ta wọ́n lọ́la kọ́kọ́ súfíyàtù àkọ́ ìk àwọn súfíyà títí súfí gagagaga tàwọn ẹni ìpìlẹ̀ tá sọ wọ́n súfíyàtù rọ́sùn àti sòfíyàtò rọ́sù ọwá bẹ̀rẹ̀ tí máa sàlàyé lẹ́yọ kọ̀ọ̀kan ẹwà jẹ́ lọ síbi eléyìí tó wọ́n fẹ́ gbọ́ pé àwọn tó wọ́n sáà ní súnfí mẹ́ta ni ó láwọn kan àwọn kan bẹ̀rẹ̀ pé sòfíyàtò àkọ́ ìkì ni wọn àwọn súnfí gẹ́gẹ́ pàápàá tó jẹ́ súnfí òdodo sọ pé ìwọ̀n létí tí ó fẹ́ gbọ́ ìwà àwọn olùrùkọ́ dá inú wọn ni wọ́n rùkọ́ wà àwọn wo bóyá bínú jẹ́ni àkà ọtí inú àbí òtí inú wọ́n sì mẹ́jẹ àkà àwọn tí àwọn oníkó bẹ̀m̀bẹ̀ bẹ̀m̀bẹ̀ àwọn tí ń kó jẹ́sọ́sọ́ ńláńlá ò mẹ́jẹ àkà àwọn yóò tí ń gbọmọ́ tó bẹ̀m̀bẹ̀ wọ́n pọ̀ òjí lára wọn àti kódà kọ́ máa yára wọn lọ́wà ó lè òjí lára wọn àwọn ìwò tí ilé ìtọ́wọ́ fẹ́ sọpọ̀ wà mẹ́rin gẹjá wò náà Ibn Taymiyyah ó ní wàtálìfù bà tó ń sọ̀rọ̀ nípa àwọn táwọn ó ní fa inna hadha azizun wa akthar umar lọ wa akthar ahli al-haqa'iq la yattasifuna bi luzum al-khawani walakin yashtartu fihim thalathatu shurutin ó wá ní àwọn sufiyatul haqa'iq yìí àwọn májẹ̀mú mẹ́ta kan ní bẹ lára tí wọn fẹ́ni tó bá fẹ́ wà nínú wọn àwọn májẹ̀mú mẹ́ta ilẹ̀ ni ẹgbọ́dọ̀ mójútó ó rí ó dálù sínà ó ní májẹ̀mú mẹ́ta lákin yẹ ṣẹ́rìtù fíhìm sàlásàtù ṣòro pẹ̀lú àhádùhà alákọ̀ọ́kọ́ aláàdálátù ṣẹ̀ríyà wọ́n jẹ́ ni tí ó dúó dédé nu ṣẹ̀ríyà aláàdálátù àṣẹ̀ríyàtù alákọ̀ọ́kọ́ májẹ̀mú ni aláàdálátù ṣẹ̀ríyà kí ni jíbrù tẹ́bí agbà lérò ó níbi haitu yu adúna alfarọ́ ìbọ̀ lábala wípé gbogbo àwọn ọ̀ràn yẹn ọlọ́run ọba ni ó mọ̀ pé lára wọn sọ pé wọ́n ti bá tiẹ̀ débi wípé mẹ́yàn bá ti bá tẹ́ ẹ súnfí débi kan ìrún ọ̀dọ́ lórí ẹ̀ mọ́ ibùdó àní òsì nínú àwọn táwọn wì àwọn táwọn wì ọ̀ràn yẹn wọ́n mọ̀ sí kíni yóò àdúnyẹ́ ọ̀rọ̀ ìbọ̀ nínú àdálátù ṣàríyà nìyẹn ká jẹ́ ni tí ó jẹ́ ẹni tó dúró déédéé ẹni ẹni sàn nínú ṣàríyà aláwọ̀kọ́ ni ẹ wáyé tẹnibúnà maharima wọ́n ti wọ́n àti ní máa mutí wọ́n à ní fẹ́ níyàwó mẹ́rin lọ wọ́n àti ní máa gbogbo tọ́lọ̀ ọba ọba fẹ́ wọ́n ní máa jẹrẹ lẹ́dẹ̀ kan kankan náà lọ́wọ́ wọ́n àti ní máa orísàn tọrọ ààrẹ bọ̀ báyìí wáyé ṣẹnibúnà maharima wọn ní máa ṣe mọ́lídù wọn ní máa ṣe mọ́lídù o wáyé ṣẹnibúnà maharima wọn ní máa fa àhámù takaku aláwọ̀ yású wáyé ṣẹnibúnà maharima wọn ní máa kafá sí àtúwọ́n ti lù ayájú ìgùsí ìtẹ́tì ìlú tẹ́tì ṣe tẹ́tì lọ́rùn ẹ̀ wọ́n ní máa ń ka gbogbo àwọn nǹkan máa yẹn torí pé ìkàkùkà ni àlìjẹ̀nù lọ́wọ́ ń bẹ̀ èdè kéde ni kọjọ lárúbá kọjọ Chinese kọjọ kọjẹdẹ Pakistan kọjọ. àwọn èdè tí ò sí gbọ́ àwọn èdè àlìjẹ̀nù àti ìgbà táwọn kírísítẹ́nì bá ń fèdè fọ̀ nígbà táwọn kí bá ń káì táwọn kírísítẹ́nì bá ń fèdè fọ̀ àbí kí èsì máa bá ń fàlájù ìsáàsì bá ń fàlájù ìsáàsì láwọn máa bá ń fàlájù o tẹ́bá ṣe gọ́ọ̀rùmù ayatul kursi nínú àwọn kan tí ó gbé wà nù bá ń fàlájù bá ń fàlájù ẹtí bọ́ rí èdè wo nu tí ìgbà fáwọn kírísítẹ́nì máa ń lò tọ́bá ń fèdè fọ̀ wọn ní máa ń ṣe gbúrú àwọn kẹta sọ yìí wàsáni ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ṣòrútù wọn ni pé àtàádúbú di àdádi àìsọ̀rí wọ́n máa lo ẹ̀kọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni àná lójú tọ̀ríkọ̀ ẹ̀ wàyẹ̀l àdábù ṣẹ̀ríyà òun gan ti ní ẹ̀kọ́ ṣẹ̀ríyà àwẹ̀ wọn ò ní jálétí irúgbọ́n wọn báyìí bí ó ṣe bí ó ṣe tó bí ó ṣe wọn wọn sì ní máa kúnlẹ̀ tó láwọn tọ̀hún èkúnlẹ̀ bí tó bá ti ń kó wọ́n èdì ní wàláì wọn ní matizáwí àwọn bàbá wa gan ọlọ́run jẹ́ kọ́ dá fáwọn bàbá wọn kí wọn ní tíra ni wọ́n ní ẹ̀sìn pọ̀nlẹ̀ tayọ záwí wàláì àwọn bàbá gan jọ́ tó ń gbẹ́sìn dé wọn ní ẹ̀sìn kẹ́sìn ẹ̀sìn záwí wọ́n ní ẹ̀sìn pọ̀nlẹ̀ agbọ́njú báyìí lẹ́nu àwọn bàbá ni pé ẹ̀sìn pọ̀nlẹ̀ tayọ kí ni o àbí ọlọ́run bàbá ní eré ìtẹ́gbẹ́wá gan ẹ̀ àti ìdíje tán ẹ̀wá ń gé záwí wá ẹ̀sìn pọ̀nlẹ̀ tayọ záwí kéwú tá a bá lẹ́nu àwọn bàbá nù kéwú dáadáa ọ̀rọ̀láàrí ní kọ́ídà ni wà láì kọ́ídà tó lálẹ́ bàríkà ni kọ́ídà dáadáa ni àbáwọn oníjúwì ẹ̀fẹ́ gbọ́ kọ́ídà wọn àwọn bàbá ló sì wù ẹ̀yìn náà takà àwọn àgbàlagbà ní ẹ̀bá ti gbà wọlé ẹ̀ ń takà àgbàlagbà wàhíyà kọ́mọ̀ bà wá dàrú mọ́ nílójú wọ́n ní àtà àdúgbù bí àdábì àìlì sọ̀rí tó kẹmọ́ bà wá sọ pé àgbẹ̀ gbọ́yé pé kí náà ń pè ní àtà àdúgbù bí àdábì àìlì sọ̀rí inú tẹ́mi àwọn sọ pé wàhíyà àdábù ṣẹ̀ríyà tù àwọn àdábù ṣẹ̀ríyà àwọn ẹ̀kọ́ ṣẹ̀ríyà tẹ́ máa lò ìmọ̀ ṣẹ̀ríyà ẹ̀ pa ìmọ̀ àkíkọ̀tì ìmọ̀ àkíkọ̀tì ń tago ṣẹ̀ríyà yẹn ìmọ̀ bá sì ní ẹ̀ nímọ̀ lò àwọn àdábù ṣẹ̀ríyà lẹ́mọ̀ tẹ̀lé ìmọ̀ lọ́rí ìrí làwọn yíò ń ké ìmọ̀ ṣe inú ṣẹ̀rí àánú inú àkíkọ̀ gan ni mọ́ inú jẹ́mí àní ìhún kọ́ rájẹ̀nà jẹ́ ni yíò ẹ̀ sí inú àwọn tán wùyí tọ́kó ń dárì sí nánu ìtàrídà ń pè ó ti gan láti jọ ìníbi jẹ́mí à ń pè ó sí èdè tó lè ọ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àsìkò wọn àsìkò tí wọ́n máa lò báyìí fún nǹkan míì tí èé tọ́jẹ́ nǹkan yọ ọmọ wà á mẹ́lẹ̀ àdábùl bida'iyya alwagbi'iyya fala yultafatu ilayha wọ́n ní àmọ́ àwọn àdábù bídíà ẹ̀rí nǹkan ibi tẹ́míyà ni wọ́n máa wà àti ṣe báyìí ó gbé ó ẹ̀rí wàlá èdè tó gbọ́yé sẹ́mu pé èdè tó gbọ́yé nù pé ṣùgbọ́n ẹ̀jẹ̀ mẹ́sẹ̀ ẹ̀jẹ̀ tún fi àwọn ẹni àná tẹ́ẹ̀sẹ̀ ẹ̀rí ti mídíà dé ẹ̀ní ti mọ́lúdù dé wà ní kan à ń amadu ti já ní mọ́lúdù di Ibrahim niyat àwọn bíbí ìmọ̀ ní àyàwó wọ́n tún bá dé ní náà ìdámẹ́rù jìjá ní gẹ̀wẹ̀ bí àbí ọwá kóra ọmọ láti ilẹ̀ àwúta àti gbogbo ọkọ̀já ilẹ̀ àwúta gẹ̀ẹ́ gbogbo àwọn bí mali bí sinega gbogbo wọn ti mọ́lìdì ta ni Ibrahim olèyà wọ́n àti tàbúbákìrì àbọ́sì tàbúbákìrì wọ́n bí òun àbí bẹ́ẹ̀sẹ̀ ibi jẹ́ mọ̀ pé wọ́n dà anẹ́bì gan wọ́n rọ́jú ni àwọn àmà Ibrahim ni yá sí nǹkan pàtàkì lọ́dọ̀ wọn jànẹ́bì lọ kò rí láàrin sí ṣọ́bá kàfẹ́ parọ́ tàyẹ lókù wọ́n ni wà amal adabul bida'iyya amal adabul bida'iyya wà amal àwọn ẹ̀kọ́ àwọn àdábù bídá ilé tó gbé kalẹ̀ àníwò wọn níwòye tí yẹn nínú àwọn ṣùrútù wọn nìyẹn wàsádìtù ẹlẹ́ẹ̀kẹta náà mẹ́jẹ̀má wọn yìí aláyàkúnà àhádùhù mùtàmásíkán dìfùdúlì dúnìyà pé ẹnìkan nù wọn ò ní jẹ́ni tí ó máa dìrọ̀ mọ́ àwọn nǹkan tó lékún àwọn nǹkan tó ṣẹ́kù nù gbádùn ayé ìyẹn ni kò ní bá wọn lò ó tó bá ti mú dèdè aṣọ tí ọmọ wọ̀ tí òfin ní òhò aṣọ rẹ̀ lè má ju mẹ́ta lọ wọ́n ló takora wọn àwọn eléyìí ó kò tẹ́ láti wọ́n kò yẹ sí aṣọ aṣọ agbádá látòkè délẹ̀ ní ẹ̀fẹ̀ lè mẹ́rin o ẹ̀fẹ̀ lè mẹ́rin òrìjìnà aṣọ nínú ogún ni wọ́n fi kó yẹ sí gbogbo ẹ̀ wọ́n ni wọ́n fọ́ sẹ́gẹ̀ẹ́ ẹ̀gẹ́ láti ọ̀yọ́ gbé tọ́ba yọ̀fẹ̀ lè mẹ́ bẹ́yàn lọ́wọ́ àwọn tẹni ànákọ̀hùn tán bá ti mú dèdè aṣọ tí ó tó wọn gbáyé dèdè aṣọ tí ó bo òhó wọn yọ máa mọ́dé àmọ́ kò ní jù bá nínà lọ tán bá ti mú dèdè bàtà tí ò ní jẹ́ káfẹsẹ̀ rìn dèdè fìlà tí ò ní jẹ́ káfà sírílẹ̀ pé bá ní fi yìí gbogbo dèdè oúnjẹ tí wọ́n jẹ lásán tára ó fi dúró àwọn mọ́tò kan sì ti tó mọ́tò kan ó sì ti tó èyí ṣe pé dandan ni kọ́ wọn wọ́n bá ti rí bí ajé rí ìjàpá yẹrí ìgbẹ́tọ́ òyí ojú tó wọ́pọ̀ láti máa gbé wọn lọ́kọ́ ti máa gbé wọn bọ̀ ẹ́ tó bá ti rí gbogbo àwọn nǹkan báwọn bó ìjọ kadà lòkú ọ̀pá bí ọ̀pá mẹ́ta náà ni wọ́n rí láti máa gbé wọn lọ́kọ́ máa gbé wọn bọ̀ kéde báwọn ọmọ wa mọ́tò ọmọ jìpù ọmọ akínní kan tó máa lo ẹ́síkọ́ọ̀tì nígbà tí wọ́n bọ̀ wá lọ́rin ẹ́síkọ́ọ̀tì bíi táwọn ẹ́síkọ́ọ̀tì ti lẹ́gbà tí gómìnà bá wá ń bọ̀ nǹkan torí ọlọ́run àwọn ẹ́síkọ́ọ̀tì ọmọ á tẹ̀lé ọ̀tọ̀lélẹ̀ tó gbòǹgbò gbé ọ̀tọ̀lélẹ̀ tó kí ó gbé ẹ̀dàkùn ní gbogbo kí ní gbogbo àwọn àti báyìí àwọn ọmọ yíò èsẹ bẹ́ẹ̀ tẹ́bá ti mú dèdè tí ó tó wọ́n gbáyé wọ́n ṣe gíní aláyàkúnà àhádùn mùtàmásíkà bí fòdúlì dúnìyà gbogbo àwọn nǹkan míì tí ó bá ń lékún tó bá ń lékún tó bá ti yàtọ̀ sí in tí ó tó ní gbé ayé yẹn tó jẹ́ necessity ilé ayé yẹn àwọn onígbà mú wọn nípa wọn ní màlú yẹn fàámà man kana jamaa lil mal lilman adama kówó jọ kama kówó jọ àwòkáànà ghayra mutakallik bil akhlaqil mahmuda àbí kò ní àwọn àwà tọ́já lọ́wọ́ àwọn àwà burúkú àwọn ọ̀rọ̀ jákujàku ní máa ń jáde lẹ́nu rẹ̀ wala yata'addab bil adabi shar'iyya àbí àwọn ẹ̀kọ́ ṣẹ̀ríà kò kí kò sí lára tí ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ Islam àwòkáànà fásikọ̀n àbọ́jẹ́ kò kí jàǹfẹ́yàwó mẹ́jọ bí a fẹ́ àwọn mọ́kànlá bí àìbí ká mọ́ kírun bí ká mọ́ mutí bí ká mọ́ bu àwọn èèyàn lọ́yàn kí a máa bu àwọn tí wò ní máa bu àwọn èèyàn lọ́yàn olóhun yà lè jẹnu rẹ ní tọ́hún ní òun gbájú fún pé bàbá àgbà kí tọ́hún kí a máa bu yàn lọ́yàn gbogbo àwọn ìwà pálapàla bí à ń tẹ́rẹ ìyẹ̀pẹ̀ bí àwọn oníkà bí à ń jọ arúnà sọ̀lá ń jọ ìyàwó ẹni wàláì mọ̀ sọ́nà bàbúrà inú mọ́tò ni mo ti gbọ́ láti mọ̀lẹ́ tẹ́lẹ̀ yí báyìí yèkánná àbá wa tí máa ń tẹ wá àti wọn máa ń dùn bánú àwẹ̀nà ìnà ẹ̀jìmọ̀ àwọn àti ẹ̀yìn ẹ̀gbọ́n wà sí ẹ̀yìn mọ̀jìmọ̀jì wà sí ni mo gbọ́ láti wá ń sọ kàrámọ̀ wòlíì ọba wọ́n ní bàbá máa ń iye pẹ̀ dàgbà wà pẹ̀ òun kọ́ ìlàjẹ̀ yìí sọ́rí náà pé mẹ́yàn bá gbà pé jámi wòlíì ni ó dáhùn kọ́ bẹ́ẹ̀ náà kó bí rẹ̀ kálọ́ ma ìlàjẹ̀ ẹ̀sọ́ bẹ́ẹ̀ àti ẹ̀sọ́ bẹ́ẹ̀ láti láwọn sọ bẹ́ẹ̀ kéèyàn kẹta láti ọlọ́run pé ọlọ́run fún mi nírú ẹ̀ lákọ̀ọ́bí lórí lórí ibi ìsàkọ́bí irú ẹ̀ kẹta mi lọ́rẹ́ nú ọmọ nígbà téèyàn bá da ago láti bí tó dédé bí tó dé ago láti bí tó dédé bí ọwọ́ sẹ́ẹ̀sì fún wa sẹ́gbẹ́ ọ̀tún ọwọ́ sẹ́ẹ̀sì fún wa sẹ́gbẹ́ ọ̀tún sáńdà ó sì tò ka gbogbo ọmọ níka ó sì gbogbo ọmọ náà ń ṣe lọ sílé ọba ẹ̀dàkùn tó gbádùn tó gbádùn èròjà wèrè mi ò pé débẹ̀ ń ta ni irinṣẹ́ wèrè mi wèrè mi ò ní irinṣẹ́ tó máa ni ọlọ́ọ̀bó sànú wa ó jọ bí ni kìí tẹ̀ ní wà láì àwọn táwọn èèyàn ń pè ní wòlíì bàbá wa bá dé yìí pé níjọ́ tí bàbá bàbá lọ́bà ọpẹ́ kó tó fẹ́yàwó ọpẹ́ kó tó fẹ́yàwó níjọ́ tí wà fẹ́yàwó wọ́n wà ń lé wọ́n sí ìyàwó lọ bàbá wa wọ níkà ọmọ ìyẹ́ rẹ̀ pọ̀bà Mẹ́rin bàbá lọ bí ìdí ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rẹ̀ aláìọ̀rọ̀ tó tíríọ̀sì lórí lè yíba nke ìmọ̀ ní ìjọ ìyàwó ẹni kí ẹwọ níkà ọba wọ níkà ẹgbẹ́ tí bàbá wá ṣe bàbá wá jáde ńlé lọ sọ́jà lọ́pàá náà ni o àwọn èèyàn wọ́n wà bàbá ah, bàbá ń kọ̀ bàbá ń kọ̀ gbàtí wọ́n wà bàbá lọ sọ́jà wọ́n bá bàbá ibi tí ń wá ń àbá ń kó mọ́lẹ̀ wọ́n lè wọ́n gbé lóde ó ní à ah, ẹjẹ́ ń jọ nínú sọ́lá ẹ̀rọ pẹ́ni tí ìbànújẹ́ máa ń bẹ láàrin ọba rí mi báyìí ìbànújẹ́ rẹ̀ yóò sì gbàdànù mú níbẹ̀ ni ìran wèrè ń dòwò lọ́jà kò sí bí lọ́mọ ni bí ẹ bá rí wèrè tí bá ń pàfọ́ mú tòótọ́ wà láyé ara yóò sì gbànújẹ́ ìbànújẹ́ máa ń bẹ láàrin yóò sì ti gbọ́mọ́ lọ́gbọ́ lọ́mọ tẹ̀mí tún sẹ́ pẹ́rẹ́ èyàn padà sí pẹ̀lú ara pọ̀ ọlọ́mọ mo ṣe ohun nǹkan rẹ̀ ló pè é aláìsàn akọ ẹ̀kọ́ Islam kan wàláì èèmọ̀ ń bẹ́rù lànà bíbí ní parọ́sà ní wàláì ìṣẹ́rí àwọn àtàwù tẹ́yìn ṣe òun pé tí bá lọ́dọ̀ sí bí o wọ́n bí wá fún yín ní tẹ́bà máa fà bàbá àtọ̀fà ń fún ní yálà pif yálà tí ọlọ́dún wá sàyẹ̀kálẹ́sà pẹ̀lú gbogbo yìnyẹn gbọ́dọ̀ fà yálà tí bùbóhùn ti fà o àti kí ẹ lọ gbàṣẹ yálà tí lọ́dọ̀ rẹ̀ ayé ìsọ́n lọ gbàṣẹ mọ̀mọ̀dára ọlọ́mọdé ìsàgbá kan ayé ìsọ́n lọ gbàṣẹ yálà tí lọ́dọ̀ rẹ̀ wàláì ẹrù pé kiri ni tẹ́sẹ̀ pẹ́ fara yálà tí pẹ́pẹ́pẹ́ o tẹ́ bá fara yálà tí débi tó lámì wọ́n gbà yí pé wọ́n sì bìrì bẹ̀ pé wọ́n sì gbà pé máa ń tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ pé tẹ́ bá fara yálà tí débi kan bàbá òrí ọ̀fọ̀ yọ̀ sí yóò yọ̀ sí yóò tẹ̀lẹ́ ní pé ta ló fún ọ ní yọ̀dá kọmọ pàkàtọ̀ fáwọn sọ́ra rẹ̀ o ìtọ̀ ń wọ̀ lọ́hun tí ń jagbára rẹ̀ lọ́wọ́ torí òun ni wọ́n fún láti rí òun latif tó máa ní àṣírí latif wàláì àwọn ẹ̀sìn tí àgbákùn ẹ̀sìn wàláì ẹ̀rí ṣúbí kọjá gbogbo ilé ìtàkà ń fún yín ìtàkà ń tàn ẹ̀rọ tán bá ọwọ́ tán ló tó ọwá lè mọ́ padà wọ́n bá tọwọ́ mọ̀ ní ẹ aláìlálára náà là ń tè kìíní kan là ń tè bọ́jí ṣe láìlálára lẹ́ ń tè bọ́jí ṣe nù bọ́jí ṣe nù yóò bá náà bí ṣe ṣe nù ẹ̀ẹ̀kan lè já nǹkan kan mú àti wípé ìtẹ́tẹ́ nìkan bá ń sà ìtẹ́tẹ́ nìkan bá ń sà tí bá ń jẹ́ fún un mọ́ rò pé ìwọ náà lè ta o ọlọ́run yóò gbé tiẹ̀ wá fún ọ wọ́n ẹ̀jẹ̀ gbé wá fún ọ ní pé eléyìí ni wọ́n mọ̀ ta tó fi rí kinní wọ́n ti fún ọ ní àdàdí tó mọ̀ ta wọ́n fún ọ ní àdàdí tiẹ̀ kò yí bá rí bìí ó ti bá débì kan débi pé ọmọ ríra ẹ ní àwọn alámù míì torí pé ó padà kúrò níbi ọmọ ríra ẹ láwọn àgbáyé ni ìròrí ni o ìròrí ni o wákàtà rí pé spiritually òye bá ní tìyí tó ọlọ́ọ̀bá ní jẹ́ lọ́sànà ọba ara rẹ̀ níbòmí ìdí náà eléyìí báyìí wọ́n ní yọ́ ọmọ ẹ̀wọ́n lẹ́nu tó bá jẹ́ sí pé kana ghayra mutakhalliqin bil akhlaqil mahmuda àwọn àwà tí ó da wọ́n ní kọjẹ́ ni tí wùwà tó da wà láyà tẹ adab bil adabi shar'iyya aw kana fasiqan àbí kò sí àwọn ẹ̀kọ́ ìsìlámù lára rẹ̀ kò lẹ́kọ̀ọ́ islam aw kana fasiqan àbọ́jẹ́ kò kí fàyínà láyà sahifu zalika wọ́n ní kò sínú àwọn táwọn wí kò yíra ní sìn yìí wọ́n ní kò sínú àwọn táwọn wí ẹ dákun ẹ wo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ṣùrùtù mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣé tíbùn tí a ń describe yìí tí ń tọ́wà lára àwọn eléyìí rẹ̀ ṣé ẹ̀sẹ̀ tí wọ́n àwọn ṣé ìlànà ṣẹ̀ríà ni wọ́n ń tẹ̀lé kí la fi ń mẹ́lànà ṣẹ̀ríà alkitabu wa sunna ọlọ́run wí ànábì wí kódà bó ṣe ìbádà ìbádà tó ṣe ọgbọ̀rọ̀ wà recommended látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ti tànẹ́bì sọ̀lọ̀ lọ́ọ̀tọ́là ìbádà yẹn kọ́ wà recommended náà ẹlẹ́ẹ̀kejì ni pé bó ṣe wá ṣe ìbádà yẹn wà demonstrated wà wà demonstrated by anabi sallallahu alaihi kí ṣe pé wàá mú ìbádà kan tó kún ọ lójú wàá sí máa mú wàá ṣe lójú tánú ní pé ìlànà tó máa rìn nìyẹn ìlànà tánẹ́bì táwọn sọ̀hábò rìn ìjọ òlẹ̀ yìí rí láyé tánẹ́bì wọlé kálúwà wọ́n dà nẹ́bì máa lọ sí gáàrù ìlera máa lọ sí gáàrù ìlera tẹ́ ìgbà yẹn tánẹ́bì ti se káyà nẹ́bì ti dòjíṣẹ́ ń gbà wọn gbogbo tánẹ́bì bá ti ṣe ha ya ìbáde mi nàmà nànú járù lè ra tí wàá lọ ń fa nǹkan bẹ̀ ni kí ni ń fa ọ̀ya. gbogbo ndánẹ́bí anẹ́bí wọnú gọ́rù ìlà kò kí kò sí dọ́kítà ìsìláàmù pẹ̀lú yẹn ìtàn lásán ni wọ́n kà ń tó ọ̀tàn bánẹ́bí tó lè gbésí ayé rẹ̀ ní ìsìláàmù tí ìjẹ́ ń gbà yẹn. láti yọ tí wọ́n ti tí wọ́n ti wá sọ ìsìláàmù kalẹ̀ ogúnrò ó tún wọnú gárù ìlera kí ni lọ ń ṣe ń bẹ́ ó túmọ̀ sí pé lẹ́yìn gbòó sínú iṣẹ́ ìsìlámù ní tọ́pọ̀ ẹ̀kọ́ wà nínú iṣẹ́ ìsìlámù lẹ́yìn ìgbà tó ẹ̀bí dànù ìdílé lójì iṣẹ́ tán kò bá tún máa padà sínú iṣẹ́ síwájú kí ìsìlámù tó jẹ́nu kò sínú iṣẹ́ ẹ̀sìn eléyìí tábẹ́ yìí bá ti ń ṣe lẹ́yìn tán gbìnà lójì tí ọlọ́wọ́ bá tọ́bù ìsìlámù ran tán ní ìsìlámù ìgbà ẹ̀hún gẹ́gẹ́ náà ń pè ní ìsìlámù kéyìn wá sọ wípé nísìnyí ọjọ́ orí tó yẹ kí ẹ̀mọ̀ fẹ́yàwó 25 years ní ká ní kí ló dé ó ní tó pánà ìfẹ́yàwó ní age 25 years a ní ṣe 25 years àrẹ́bì ti dèrí jẹ́ ń gbà wọn àbọ́sọpọ̀ pé láàrẹ̀ ìsìn ní wà gbogbo àwọn nǹkan tí ò tí ì àwọn nǹkan tẹ́sí ò tí ì ṣe kẹ́ máa mẹ́rin bí yùn ẹ̀dàkùn sẹ́yìn lẹ̀ rí pé nǹkan kan wà ní Islam ẹ̀dàkùn bó láti máa wúrú táwọn èèyàn máa wúrú báyìí náà gbogbo lẹ ti rí rí láyé pánẹ́bí wa lukú mọ́lé àbára ìbẹ̀rẹ̀ tí wọ́n fa kìíní kan ń bó níwà ayé gbogbo yóò tiẹ̀ ti wà ó láyé gbogbo yóò ti wà tẹ́sẹ̀ pọ̀ tá ń ká ẹ́ kí wọ́n kàn wá lọ wọn iṣẹ́ kan fúnra rẹ̀ kọ́mọ wá sọ di tí tó wọ́n ti iṣẹ́ tó wọ́n ti ń iṣẹ́ tán yàn fún un tí gbọ́dọ̀ dá dúró àgbà tó bá tó gbé mi wá kò now ọ̀rọ̀ tí Ibn Taymiyyah sọ ni ẹ ìwọ́tọ̀ fẹ́ gbọ́rọ̀ Ibn Taymiyyah tó rò pé Ibn Taymiyyah ń sọ̀pọ̀ tẹ̀yìn ní Sufi ọ̀rọ̀ ẹ̀ lọ́gbọ́n sọ̀rọ̀ ìwọ́ bí wọ́n kàájọ́ kó wọ́n gbé láti bẹ̀rẹ̀ bí tẹ́mi dá òsì káde bí wọ́n kàájọ́ yìí ayọ́kà ayọ́kà lásán ọkà gé ọ̀rọ̀ lórí oge nídìí ọwá mú àárín ọwá bí ọwá mi dára rẹ̀ fẹ́yàn bá ti ọwá parọ́ Ibn Taymiyyah lọ́ àparọ́ tẹ́ pa àwọn alùsùn náà lọ tíra rẹ̀ fún náà ni kí wọ́n tẹ́ tẹ́ tẹ́ gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ tẹ́ kà irú tíra bí tẹ́mi àlọ́ wa parọ́ ma ò wá rí rọ́pa tẹ́ pé ó dà tíra àwọn oníṣíjú jọ pamọ́ sí alùsùn náà bèèlè tíra alùsùn náà pé bá ní ti so ọlọ́wọ́ bó sànù wa léèyàn ló wọn bá àsìkò tó kù ẹjá wá bẹ̀rẹ̀ sí fèsì ìtànkì ní kọ̀ríkọ̀ báyìí ká mọ̀ ká tí wọ́n ń pè ní kọ̀ríkọ̀ gan ká lè mọ in tí ń bẹ nínú kinní ìjàn torí ìtọ́wọ́kà máa fi tàwọn èèyàn ẹ ṣàlàyé àwọn nǹkan tí ń bẹnu torí pa àwọn nǹkan ìdá ń sọ pé kinní yìí eléyìí báyìí kúfùrù ni eléyìí kúfùrù ni ẹ ṣàlàyé àwọn yẹn ẹ gbọ́dọ̀ ṣàlàyé àwọn yẹn ni pé á nǹkan kẹrin sí ìfìrè wò wá ṣàlàyé ṣàlàyé àhámù èèyàn kan mú tọ́pìkì lónìí ní ta fẹ́ wá púpù ẹ̀ ṣàlàyé bó ti wà ní ìjẹ̀ríà àti bó ti jẹ́ pé zikiru tí ọlọ́wọ́ bá tànẹ́bì ní inú ayà bí tọ́bá wà ní Al-Kùránì pé ẹ máa fa àhámù tàkákù aláwùyású nankare gidi ni wọn fọlọ́ bá gbọ́ra lọ́dọ̀ àwọn ìjà níyàwó àhámù tàkákù tó bá fà dáadáa tó bá fà pẹ̀lú àwọn mọ́jẹ̀mọ́ rẹ̀ ó di wòlíì ó di wòlí sí lọ́mọ̀wòkè hàn yìí wà láì mọ́ fọ́lọ́bà búra ọ́ ìsìn lọ́mọ̀wòkè hàn yìí tó bá jí fà dáadáa pẹ̀lú àwọn májẹ̀mú rẹ̀ májẹ̀mú àhámù tàkà ó ní májẹ̀mú o rẹ̀ pọ́kàn ọkà abọ́lé àhámù tàkàkù àhámù aláwìyásù ó ní májẹ̀mú tó bá wá fà wọ́n sọ fún ẹ pé á ah, ẹni ti di wòlí torí pé ó fà kò sí yẹ bá ń dèyí so ẹ bèèrè dáadáa lọ́dọ̀ àwọn tí máa ń lọ́dọ̀ àwọn tí máa ń di wòlíì náà àwọn lójú ọ̀nà yìí so nígbà àwọn nǹkan yìí ẹ ṣàlàyé tí ń jẹ́ ọ̀pá fáwọn èèyàn ẹ ṣàlàyé ọ̀pá kí náà ń pè lọ́pàá láì àbẹ́ẹ̀ lọ́pàá àbẹ́ẹ̀ lọ́pàá ni nígbà tí ẹ máa da màlúù ẹ ṣàlàyé ọ̀pá kẹsàn-án jẹ́ ń bọ̀ pàṣẹ pé ọ̀pá tẹ́ ń fà ẹ ṣàlàyé rẹ̀ ẹ bọ́ tẹ tèjì iṣẹ́ ńlá nù àrí ẹgbẹ́ ṣàlàyé ṣe bí lórí rédíò náà ẹ lè ṣàlàyé gbogbo àwọn èèyàn ni ẹ ṣàlàyé tẹ́gbí àbẹ́ẹ̀dé máa ń ṣe ẹ ṣàlàyé gbogbo yẹn àtírí ni ẹni tó bá ṣe rí yóò mọ̀ pé nǹkan bẹ́ẹ̀bẹ́ẹ̀ tó tọ́ láwọn nǹkan dáa ń wí yóò mọ̀ pé á ah, ah, àwọn alùsùn náà yìí ilé wọn láti rí òun pẹ̀lú àrí sí ẹmọ́jà àtàwọn èèyàn mọ́jà tanra wa jẹ ẹjá ti súnnà ẹjá ti súnnà tó mọ́kànga pẹ̀lú àrí sí ẹjá tẹ̀lé lànà tànàbì sallallahu alaihi wasallam gbogbo àwọn lànà kí lànà yìí ẹjá gbélẹ̀ ẹjá gbé bẹ̀nú lẹ̀ gbogbo

yẹn ni wípé annabi sallallahu alaihi wasallam takwaya ya ayyuhar rasul balligh ma unzila ilayka min rabbik wa in lam taf'al fama ballagta risalatahu wallahu ya'simuka minan nas annabi takwaya yẹn tó pé annabi Ọlọ́run ba le kila ni ya ayyuhar rasul apere òjíṣẹ́ tààrán táwọn èèyàn balligh ma unzila ilayka min rabbika nǹkan tí wọ́n sọ̀kalẹ̀ fún ọ látọ̀dọ̀ Ọlọ́run ba rẹ̀ ẹ̀sìn Islam mú dógóngó jẹ́ pé fàyín lam tafal lọ́nà tó bá lọ sí bẹ́ẹ̀ fàyín lam tafal tàmàbà lápútà risalata tó bá ti báyìí ó jíjẹ lọ́wọ́ bá pé o wallahu ya'simuka minan nas mọ́ wá bẹ̀rù pé àwọn èèyàn fàbúrú kan àwọn èèyàn tí ó ní tìta àwọn ọlọ́wọ́ bá sọ ọlọ́wọ́ bó protect fún ìyàbú àwọn fi yún lẹ̀ fọ́lọ́wọ́ iṣẹ́ tọ́lọ́wọ́ nìyẹn sílẹ̀ fọ́lọ́wọ́ bá ìwọ máa jíjẹ́ lọ pàpẹ́ wọn pa wọn tí wọ́n ti ọ́n jù tàbí àwọn ọlọ́wọ́ bá lánìyàn iṣẹ́ tàwọn ọlọ́wọ́ ní ká protect yẹn Ahmadu Tijani wá jẹ́ kó yọ yí pé anẹ́bíò ọlọ́run ọba anẹ́bíò kọ̀kọ̀kọ̀ pé àdéhùn ọlọ́run yìí nítorí pé ó fi nǹkan kan pamọ́ fún ohun tí ó jẹ́ báwọn sàhábà tánẹ́bí gan ọ̀sà tánẹ́bí gan ló tó wà ní ayé òun rèé nínú Jawahirul Ma'ani ó ní Ahmadu Tijani sọ wípé ìnà sẹ́rí yìí ìdàkọ́rọ̀hù rasulullahi sallallahu alaihi wasallam lì anábì fi pamọ́ fún mi ni wàlám yóò alimuhu li ahadi min asahabihi anábì ọ̀pọ̀ ìkẹ̀kan náà sàábì rẹ̀ anábì fi pamọ́ fún òun kọ̀kọ́ àbámi ní ìjẹ́ni ọ̀sọ́ bẹ́ ẹ̀ bá sọ bẹ́ẹ̀ kó wí o torí jíra bí tẹ́bí àkẹ́ nkí nkà ni mò ń ká o àgbà tíra ti dàníyànù àgbàtíra tìjàníyà ni ẹ nínú ìlú kọ́ rí lè jẹ́ àgbàtíra alùsùnà àgbàtíra tí wọ́n rí lámìí wà ilé mùhùlì áhàdì mi náà sàábìhì ó wá ń bọ̀ wọ̀nyẹ̀rọ sí tó sọ pé lè ilmihi sallallahu alaihi wasallam bìtàkìrì wọ́tìhì tó rí bá nẹ́bí sallallahu alaihi wasallam mọ̀ wípé àsìkò tí àwọn wírìdì yọ wà kò tí ì tó àsìkò yẹn ẹ̀yìn ni tọ́rọ nàbí ma bẹ́ẹ̀ ni òjì kọ́kọ́ ní kankan bákan náà wà á dámi wùjúdì man yú fi hìrù lọ́wọ́ aláyàdé yìí àti ipá nàbí sọ lọ́sọ́ àmọ́ yìí pé kò sí ẹni náà tó tó kí ọlọ́wọ́ bá lè kẹ́lá kó gbé kíní ìjáde látọwọ́ rẹ̀ pé kò sí ẹni náà ò tí ì dé ẹni tó tó tó tó yípo pé kọ́lọ́wọ́ bá lè kẹ́lá kó gbé kíní ìjáde látọwọ́ rẹ̀ ò tí ì dé àná yìí ma bẹ́ẹ̀ ni òjì kọ́kọ́ nìkan ló dé kó fi pamọ́ fóònù kò yẹ báyìí nìtì amari ìyá ní sọ báyìí nínú Jawahirul Ma'ani eléyìí báyìí ọ̀rọ̀ burúkú gbà ní ọ̀rọ̀ burúkú gbà òun náà lọ̀rọ̀ tí ó sọ yìí nítorí pé ó fi kitman ó fi ìfi iṣẹ́ ọlọ́ọ̀ba ìfi iṣẹ́ ọlọ́ọ̀ba pamọ́ ó fi ìsìlọ́dà Nabi sallallahu alaihi wasallam ara tó tún pè nírọ̀ ìjẹ́yìn al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati pẹ́sì ti parí káfọ́n ìjà rédíò ti parí o kẹ́kẹ́ bẹ́ẹ̀ fi pamọ́ o lásìkò rẹ̀ sí tó tó pòwò tí dé ní òfin ìgbẹ́kẹ́ pamọ́ṣẹ́ àbárẹ̀ ẹ̀sìn kan tí tó ń ṣe wa tó ló fi pamọ́ fún ọ bí ẹ bá jí sí ẹ̀sìn náà ajẹ́pẹ́ pé nu ni àbí wíìlì tí tẹ́rẹ̀gbè ni àbẹ́sìn lọ́dọ̀ yín ẹ̀sìn ni ànẹ́bí ọ̀wá jẹ́ ẹ ni pé wo àwọn ọmọ ẹ tí ẹ ẹkúkú láwọn ọmọdé ẹ̀ máa ń pè tẹ́ ní tẹ́tẹ́ rẹ lọ káírò ká lọ kẹ́kọ̀ọ́ ẹni ká wọ́n bẹ̀kọ́ káírò ká lọ wá yí eléyìí kárí ẹkún ẹgbẹ́ bẹ́ẹ̀ yí yìí ẹyí ìnáwó ẹ gbọ́dọ̀ ṣàlàyé eléyìí ní tí máa ń nu àwọn eléyìí ẹ má máa tàwọn èèyàn máa ṣàlàyé gbogbo eléyìí pé òótọ́ ni torí pé àbí tí ẹ bá ti ṣètò ẹni rọ ni ẹ sọ pé ẹ àbá amadu ti darí ti wí ni <laughs> wàhálà kò kọ́ mi pé kọ́ gbalẹ̀ yé tó kọ́ gbàyà láyé pẹ̀lẹ́ yé tó wàhálà kò kọ́ wà búra kọ́ọ̀dù ọmọ wọlé mọ́ ni pé ìwọ́n máa yóò ti sògbó wọ́n máa yóò jí sọ́gbó wà láì lábá parí program jẹ́nu rédíò báyìí ìsáàsì èpè ìyálà yìí èpè <laughs> èyí ò jìra wá èyí ò ra wá pẹ̀lú àní nìyí so ìwọ náà kò ti ẹ̀sọ́ bẹ́ẹ̀ pé ẹ àbáwà amadu ti já ní wọn wílé ìdáná ọ̀dọ́ ni wọ́n wí ọmọ wọn wílá kò gbègbè lẹ́yìn ètò so wọn nílé tàlàyé irú àwọn fi Aisha Muslim man hajjatakum bihinna ẹni tó bá fi lè wúrú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn fún yín tẹ́ bá fi lè gbọ́ lẹ́nu ẹ̀ fakọ̀dì àádọ́mà alàlọ́hì fìríyà ó ti dá àdáparọ́ tó tóbi ìrọ́ ńláńlá lọ́pàmọ́lọ́hùn yẹn àdápa àgbélẹ̀hùn rọ́ tó tóbi lọ́pàmọ́lọ́hùn yẹn àyíjà ni man hajjatakum anna muhammadan katama shay'an mimma umira bi tablighihi fakọ̀dì àádọ́mà alàlọ́hì fìríyà ẹni tó bá sọ fún yín pé ànábì gbé pamọ́ nínú àwọn nǹkan kan tí wọ́n pa láti ẹgbẹ́ kó jẹ́ ń tẹ́fà lùmọ̀ èyí kó sì jẹ́ pé ó wá gbé pamọ́ fún ẹnìkan tí ó padà dé lẹ́yìn irọ́ ńláńlá lọ pamọ́ lọ́wọ́ yẹn o amadu Tijani dáì àdáparọ́ ńláńlá mọ́ ọlọ́run amadu Tijani wókè hàn ó sì hun irọ́ ńláńlá amadu Tijani ọmọ bẹ̀rù ọlọ́run ó parọ́ mẹ́yàn tó pamọ́ lọ́run ọparọ́ mà nẹ́bí ò tó pamọ́ lọ́run tó dà nẹ́bí ìyẹwà ń ṣàlọ́sọ bẹ́ẹ̀ nínú hadith tó ń bọ̀ kọ́dà tí mo sì ń gbà wá pé من حدثكم أن محمدا كتم شيئا مما أمر بتبليغه فقد أعظم على الله الكريا kòyíwá ní kí ẹ̀tàlàyé eléta wí pẹ̀lú hadithi yẹn ìdí ìlàdòsí ìlàlẹ̀ ìṣàlá ààrẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ lè gbogbo ilé ìtù startnik àfi bẹ̀rẹ̀ ní intro ni ó ṣeun kòyíwá àfi bẹ̀rẹ̀ introduction ni preamble ni gbogbo ilé ìfára ni òye báyìí nìsí àwà bẹ̀rẹ̀ sí mọ́ wagbó rẹ̀ jáde báyìí kẹ́lẹ̀ bá mọ́ kan tán jí ń bẹnu tọ̀rí kọtìjà níyà òye báyìí adìrí ìtàsọ́wọ́pù generality lẹ̀ á padà padà síbẹ̀ inshallah ṣùgbọ́n àwọn tìjà níyà yìí wọ́n kan wọ́n kàn wá lówó àwọn tìjà níyà yìí pè wá níjà àwọn tìjà níyà yìí ṣe bí ẹni páwọn ọmọ kéwú tẹ́ àwọn tìjà níyà yìí ṣe bí ẹni páwọn lẹ́yìí àbíkábí hàn wọ́n pé kàtàkàtà ni wọ́n sọ ẹjókòó ara yín jẹ́ súnà kọjá tí yẹn takò àṣírí súnà tí bá ṣe mẹ́lọ wọn yẹ tú síta báwa tí ń tú àṣírí tìyà níyà yìí ẹ̀tú àṣírí súnà tí bá bẹ̀rẹ̀ ẹ̀dàkùn ẹ̀tí ẹ̀tí sáyé láti sínú láti rí kankan ó yẹ tú bọ́bá àṣírí rẹ̀ tí bá ń bẹ́lọ́ wọn yí pé súnà ẹgbẹ́ Muhammadu Abdul ọbẹ̀ nìkan sọ ọya tú jáde kọ́ kárí parọ́ wọn pàtàwọn láti rí kẹkẹ ju kìtàbà ti súnnà lọ ni wọ́n tẹ̀lé kò ríra ní fún ní bọ́ọ̀bá sọ̀rọ̀ báyìí kìtàbà ti súnnà wọ́n fi sọ̀rọ̀ kódà bí wọ́n bá ṣe gbọ̀tẹ̀ kìtàbà ti súnnà wọ́n fi ṣe gbọ̀tẹ̀ lálùsúnnà àdíjú àbí ìhúrẹ́rọ̀ bí wọ́n bá ṣe gbọ̀tẹ̀ tẹ́ kìtàbà ti súnnà láti ṣe gbọ̀tẹ̀ o pé bóò ni alùkùnrin àdíjú náà ṣe ní á ṣe gbọ̀tẹ̀ ìtàn wínú kọmọ ẹjẹ kọmọ àlọ ti ké gbọ́yé bóò ni kùránì àti súnà ti ní àṣẹ gbẹ̀sẹ̀ ó dàbẹ́ yóò bá lù súnà tó níyàwó bá súnmóbìn rẹ̀ yóò tún tẹ̀lé kìtàbà àti súnà àbíbẹ̀kọ́ ni sáà àwọn èèkàn ti nǹkan kan lásán sòrò ilé yìí báyìí lọ́fà ló fi jẹ́ pé kò sátìrí kan tẹ́nìkan bẹ́ tú àmọ́ gbogbo àwọn ẹgbẹ́ tó kù àtìrí ń bẹ bámú àtìrí ń bẹ bámú bẹ́ẹ̀ bá ti ń tú bá bẹ̀ báyìí lẹ́mọ̀ aráàdì lẹ́mọ̀ tó àti mọ̀ pé kìnnìkan ẹ̀ wà tí àwọn jàbátá ni àtírí ń bẹ láwọn ìjàbàtà àtírí ìyálà yá àtírí dájí ọmọ gbé ní ẹmà tí a fọmọlọ́mọ lọ́kọ bí gbogbo àwọn ẹ̀dàrẹ̀dà báhùn àwọn àtírí tó pọ̀ gidi gan tí a ń kọ ìyàwó bí ẹ̀mẹ́jọ̀lá gbogbo àwọn ẹ̀dàrẹ̀dà báyẹn bí ká máa ṣe nǹkan kọ̀kọ̀ ká máa lè sọ gbangba nígbàtí nígbà tó jẹ́ sí pé ẹnìkan ló gbé kalẹ̀ kìí ṣe pé kìtàbà ti súnà ẹnìkan ìjàbàtà kan kan jákujàku kan láti di kan lọ́kàn wá from nowhere lọ́kàn gbé kẹ́ní kan kalẹ̀ àwọn èèyàn kan ń tẹ̀lé òun náà ni ọmọ tún kìtàbà ti tún nà fún wọn lórí ìfẹ́ ẹ̀ bọ́ bá tú sí ni ìbẹ̀rẹ̀ tẹ́mi arọ́ngì kẹ́ní kan òun nìkan lọ́kọ̀ rẹ̀ ti dẹ̀dẹ̀rẹ̀ nìkan lọ́kọ̀ rẹ̀ ti bẹ́ẹ̀ pé ọ̀gá ẹran ní wọ́n ń gbé kéwù àwọn arọ́ngì ìwọ́tọ̀ ọmọ mọ̀dọ́fà àti mọ̀dọ́fà ilé ìwọ́lọ́wọ́ aráìtì nǹkan rú ti ẹ̀rí láyé àgbákankan tó nìyàn lẹ́gbẹ̀ẹ́ kan ọlọ́ọ̀bà àríkẹ́ yóò sànú wa ọlọ́ọ̀bà àríkẹ́ láwù ní sí wá ní ìjọ apá òsì ọlọ́ọ̀bà àríkẹ́ láwù ní sí wá ní ẹni àánú àlọ́lá ìlàìlọ́lọ́ ọlọ́ọ̀bà àríkẹ́ láwù sì ní jẹ́ kí a bá ọ̀rọ̀ wa dé ìkòríta kò yé mi má ìdí ìyànjú wa gbogbo á àwọn ilé náà tó sọ ti wọn náà àwọn ilé náà tó sọ ti wọn náà gbogbo ẹgbogbo gbogbo ẹ̀tí èyí mọ́járe ọlọ́run ní ولا تجعلهما ملتبسا علينا فنضل برحمتك يا ارحم الراحمين اقول ما تسمعون استغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب نعم ìkéde méjì ń bẹ ṣíwájú ká tó parí ó kàkán bẹ́ bí báyìí afẹ́ ìrànlọ́wọ́ àwọn tó máa lẹ pósà náà àmáwọn ibi tá a fẹ́ lẹ mọ́jú ní ta ní priority dáadáa àwọn àdúgbò bíi táwọn ọmọ jàbàtà bá máa ń pọ̀ sí dáadáa bírú àdúgbò yìí bírú gàmbàrí bírú ọjà gbọ́rọ́ bí ẹ́dìkọta àwọn sùúrù lérè bí agbó ọba gbogbo bí sájábà wọ́n pọ̀ sí yẹn pósítà yìí afẹ́ ẹ̀ẹ́dítàbó láìta wà yìí náà afẹ́ ni on 14 and 15 ní inú títà wà yìí lẹ́kṣọ̀ yẹn fẹ́ wáyé nìbàdàn tọ́pìkì lẹ́kṣọ̀ yẹn wọ́n ní sábàtún min dalalati tafsiriyya al-asriyya al-jabatiyya hadahum Allah wa alaqatuha seven things among astray of this time at theory the jabatalism and its collaboration with the folkly kọwárì àwọn ní méje nínú àwọn anù àwọn àtẹ̀kìríyà àwọn tí ìjọ tí wọ́n ń pè yàn ní kéèsì orí àsìkò wa ìyá àwọn jàbàtà kọ́lọ̀bàdẹ̀ rọ́bà fọ̀rẹ̀mọ̀ wọn àti ìbákan rẹ̀ pẹ̀lú àwọn anù àwọn kọ̀wárì jìpìlẹ̀ ọ̀ títí tọ́pì kọjú alákọ̀ọ́kọ́ nìyẹn ọjọ́ méjì ló fi wáyé ọjọ́ ẹlẹ́ẹ̀kejì manhajj talaqi inda salafi inda salaf wa mubayanatu ahli zairi wal ahwa fi zalika so wọ́n lẹ́yìn bó rẹ̀ methodology of salaf in taking evidence and clarification of people of desire and innovation in that ah, ọ̀nà tí alùsúnà jama'a máa fi mú ẹ̀rí àti bí alùsúnà jama'a bá ṣe yàtọ̀ gédégédé tí àwọn tí wọ́n ti sọnù àwọn tí wọ́n ti gún rípò nínú ìlànà òdodo àtàwọn onífẹ́nú níbi ọ̀nà táǹgbà ẹ̀rí ọ̀nà tábí ti yàtọ̀ sí wọn so òun ni lectures méjèèjì yẹn yóò wáyé ní venue tó ti wáyé the brand mosque asia orí ẹrù matmala area Ìbàdàn asia orí ẹrù láti ọrí ẹ̀rí nǹkan tí ó ní àfi orí ẹ̀rùkọ́ àbíà Nàìjíríà yìí yóò wáyé ní 14th and 15th October 2017 tàwáyé ní aago mẹ́wàá títí di aago márùn ọ̀sán ìsáàtí wọ́n ní tó ń jẹ́ wà àmà kí mọ̀ yóò bọ́yọ́ ń jẹ́ wà o èyí ẹ̀bì àwọn elétò lè rí àmọ́ olùbásọ̀rọ̀ wọ́n ní di fadilatul ustaz abu abdulwitiri suleiman bin abdulaziz alasẹ àfáà tí a ń bí ọ̀rọ̀ wá ní ìgbà tí àfáà yẹn jẹ́ kó ń jàbàtà tẹ́fọ̀ ọ̀rọ̀ ẹlẹ́ran ọ̀rọ̀ ẹlẹ́ran ajẹran ajẹran tó tán kọ tíra lórí ọ̀rọ̀ ẹran báyìí tán tọ́lọ̀ ń padà fi bí ọ̀rọ̀ ẹran yìí tọ́lọ̀ bàyí ká padà fi ṣe ìpínípayà ìmọ̀nà fún àfáà yẹn ọlọ́run bàdé kí lájú sànú àfáà yẹn dáadáa báyìí pé báyìí ní sìn gbogbo àwọn mọ́kìpù àwọn alùsùn náà ni wọ́n ti wà lórí ẹ̀ gbogbo àwọn ọmọ bíbù jàbàtà gbogbo bíjà ní kúkúrú gbogbo ọ̀nà dáadáa jágbàjàgbà táwọn jàbàtà bá káàkiri yẹn ó ti kú lọ́pọlọ orílẹ̀ àti sàfáwọn ni alákọ̀ọ́kọ́ náà àwọn èèyàn tí wọ́n kọ sí báyìí ọmọ ọ̀yọ́ ni wọ́n kọ́nà bàlẹ́ kọ́ máa sọ wọn kọ́nà bàlẹ́ kọ́ máa yusuf bun abdulaziz imamu aláta ìbàdàn ni wọ́n àwọn àti afá alákọ̀ọ́kọ́ yìí àwọn méjèèjì ni wọ́n jọ kúrò nínú jàbàtà nígbà so ọlọ́run bá dẹ́kẹ́ lájọ́ lú ìṣẹ̀lẹ̀ yìí láti lájọ́ àwọn méjèèjì ni ààrin ẹlẹ́kẹta ustaz abu abdullah abdulrazak ejibo nílọrin bí làwọn wà so àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ní wọ́n jẹ olùbásọ̀rọ̀ olùbánisọ̀rọ̀ níbi lẹ́kṣọ̀ náà so àwọn fẹ́ kí wọ́n bá wà lẹ́mọ́ àwọn ibi tí àwọn ọmọ jàbàtà bá mọ́ àìdìtì dáadáa nígbà nídìí so àkàbà wà lẹ́mọ́ bẹ́ẹ̀ àtàwọn àdúgbò ta ti rí pé wọ́n máa ń rìn sí àtìbítà sí àwọn èèyàn tí wọ́n ní interest nípa àwọn tó ti náà gbé ah, ah, àjálù kan tó fẹ́rẹ́ bá àwọn jàbàtà báyìí àjálù lélẹ̀ so ìkéde ẹlẹ́kejì ni ẹ هذا والله أعلم سبحانه وتعالى شر لا إله إلا أنت استغفرك وأتوب إليك